school tó ń lọ example tó fẹ́ fi set lélẹ̀. kútọ́ bẹ̀ gbọ́dọ̀ ẹ so. àwọn èèyàn lọ bẹ èmi nìkan mo lè gbé ọdún bẹ. Ṣadé the striker ṣe ló ń rọ wọn pa knocks and cries left right and center hotter than the hottest ṣe fìán. èmi ṣadé poli mi ló mọ lọ sí lóye ìlànàmọ́lẹ̀. ọ̀yà kẹlẹ́lẹ̀ babaláwo ẹ wá di ẹ. olúgbẹ́ ló ní gbé ọ ọ̀nà ló ní kí n nà ọmọlẹ̀ èso kákò ló ní kọ́wọ́ yóò kákò. Shade Poly. It's a blockbuster full of intrigues and full of suspense. There is a multi-million naira project, story by Olatunji Balogun, written and produced by Ariola Odubela, directed by Anamudu Samuel, starring Ariola Odubela, Odunade Adekola, Saidi Balogun, Remi Surutu, Victoria Kolawole, Oluwatobi Dollars, Kenya Kemi Akpesekeniti, Rotimi Salami, Amudaiko, Laido Yedeji, Kamon States, Diva Gold, Otumbo Maji Ajibike Victoria Deboye, Ibrahim Bashir Beju Johnson Tose Temi Tobi Olasco Jiri Ogunleye Wakewell and many more. Nínú múbi yìí Sade Poli from the stable of Olasco Films Nigeria Limited Adeoye Ọ̀kẹ́ Òjò Tẹ̀yẹkẹ́yẹ Ẹ̀tún kó ojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀. Sonso méjì àtẹlẹ́ ìta àpàkọ́lé ẹ̀ ní ikú. Sade Poli lè jáde báyìí o. Àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. Olasco gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá a wọ́n ti lọ rẹ̀ lóyún ìdákàndá. kò ní jẹ́ àfún ẹ̀ mo wá díẹ̀ mo wá díẹ̀ kan. àwọn mi mo ti kó fún àwọn oníbàárà. wọnúọlá o three hundred and fifty thousand naira fún oníbàárà. sinimá ti tún mú orin ṣá àkókò ṣe yìí ajé àfọwọ́ pẹ́ẹ́lẹ́kì tó ń pété ẹ̀ sílẹ̀ gbọ́tẹ́ ní ọlọ́ọ̀nì káyé kiri ọmọ òrìṣà fẹ́ sọ̀rọ̀. ẹ fojú sunkún ọmọ yìí lónìí. bẹ́ẹ̀ rẹ́kẹ́ wà á ilẹ̀ olóore ìkàyà ọmọ òrìṣà tó bá mi yá ẹ̀ tó ń kó yá ẹ̀ sí yọ́yọ́ robbing Peter to pay Paul at all times gbogbo tó bá jí ko nínú ló fi sọmọ aráyé lóore ó jọ lọ́wọ́ gbọgbọrọ tó ń yọ gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ ó dáa níta kò dáa nílé ọmọ òrìṣà tó ṣe bí òṣèlú yá ẹ̀ gbogbo ìwà tí ọmọ òrìṣà ń wù ló jọ gàtí kò jọ gàtí tó ń fẹsẹ̀ méjèèjì tó wá rìn gàtìgàtì ẹ wo ẹ má jẹ ń fíìmù má ti tọ́ ọmọ òrìṣà kọjá àfẹnuròyìn múvì ní sà suspense ìwé yìí bọ́bọ́jú it's a blockbuster produced by Jeremiah Heritage, directed by Tolulope Elijah, originator, starring Jeremiah Heritage, Victoria Kolawole, Kenya Apisi Keniti, Babati, Dayo Amusa, Otumbo Majibike, Victoria Deboye, Big Abbas, Aniola Odubela, Ọ̀pẹ Okunola, Bukola Olatuji, Modupe Ọmọ Salawu, Adebukola Salawu, Toyosi Akinpẹ̀lú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ọmọ from the stable for Lasco Films Nigeria Limited. Ad láti orí òkè òjò tẹ̀yẹkẹyẹ ẹ̀kúkú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́dẹ́ ṣadé poli àti ilé ìta àpàkọ́lé ẹ̀ ní ibùsọ̀ ọ̀nà ìṣàlélẹ̀ yìí sinimá ńlá ni ọ̀pá gbogbo orí ewúrẹ́ ayẹrẹyẹrẹ akẹ́ ó ti gbóló ju àwọn òtúwò ní ọ̀nà àsìkò gbogbo igi tó ní gbòmí bá fọwọ́ bá ti dùn lẹ́yìn tó máa gbẹ baby you bad oh you know dey take this easy at all yeah. baby you bad oh you bad baby you bad oh you bad yeah. wahala everywhere. let me have four shots. Okay. you have lemon. yes we have. okay add lemon and uh, small salt. okay. Ah. okay. ah, give me my usual. Let me have it now, please. Hello, let me have shot. Eh, I want to attend to Are you okay? Are you mad? Are you crazy? So gbádùn ṣá. Are you normal? Ẹni sọ̀rọ̀ ọ̀gá mi. Ọ̀gá ẹ̀ tòun ló níbí. Okay fine. Ṣé torí pé òun ló níbí? Ṣó lè dààmú gbogbo nǹkan tó wà the yìí? Are you telling me that kò ṣe pé owó táwa the one? ń ra nǹkan lọ́wọ́ yín náà fi uh-huh. Are you crazy? Are you mad? Are you stupid? Madam, it's okay. Money for kí ló ṣẹlẹ̀ náà. Dami you wọ́n just here now? Who won people to sọ Give me four shots. Okay, calm down. Just calm down. Calm down. Bẹ́ẹ̀ni, calm down. Olùsùnmọ́ ni calm down. ó dẹ̀ wọ́n bíbá ó dẹ̀ ó dẹ̀ lẹ́yìn kan wá from nowhere pé ọ̀gá òun ni okay kó ọ̀gá ìjà mi gbogbo nǹkan tó wà bí náà. madam i'm sorry i'm i'm sorry. sábà pàtàkì ìjọba ẹ̀ ṣe ṣọ́mà sọ sáláì fún ìjọ ti. ó ti tán wọ́n wọ́n wọ́n ó ti tán náà ní sùúrù náà ẹ má calm down now. madam i'm i'm sorry we we can sort this okay. sort what? excuse me ẹ kó kókó kó tó ṣe mí lọ́jà. Ah. yé o me, láti máa káwọ́ntà ọ̀gá. bọ́ kí ló mean ó mean pé mi sílẹ̀ báyìí kán dẹ̀ máa yàn mí lẹ́bọ̀ right. Elin, kilo kí ló ń tọ́ láti sọ gangan náà wa làwọn àbẹ̀ tí bọ̀bọ̀ fi yarí pé ah òun gbọ́dọ̀ gba nọ́mbà mo nífẹ̀ẹ́. I know. But it's true. You actually requested for your number. kí ló ń ṣe ẹ̀yin méjèèjì gan-an ṣé ẹ rí i pé bọ̀bọ̀ ọ̀la mi jù yẹn ó fẹ́ treat fọkọ̀bọ̀ rẹ̀ wá ni. ẹ na aláwẹ̀ wà dẹ̀ lélẹ̀ ó ti níyàn tó ń fẹ́ so kí ló fẹ́ fi bọ̀bọ̀ yẹn ṣe kí ló fẹ́ fi ọ̀la mi jù yẹn ṣe. ẹ ṣe fẹ́ gbọ́ mi ẹ gbọ́ ọ ẹni tó bá ti wù mí ni mo lè associate ara mi pẹ̀lú hmm. and it's none of your business ah. like kò any one of you. ah ó ti da. wọ́n ní ẹ ṣe kí ni mind your business ọlọ́rọ̀ ni. wọ́n ní mm-hmm. ẹ ṣì ń sọ̀rọ̀ náà still. ẹ má bínú ṣe ti ń bínú. ẹyin ẹni mo wà mo wà lẹ́yìn ẹbí kí ọ̀rẹ́ mi ò ní problem láyé. mo nífẹ̀ẹ́. ló wá ṣe ń bí kí ló ń wá. mo ń kọjá ládùúgbò yìí ni decided to say hi to you how are you. ṣé mo pè é ni mo mo sọ fún ẹ mo ń ṣe ni mo ṣe bẹ́ẹ̀ dé mo ń ṣílé. mo nífẹ̀ẹ́ mo kò fẹ́ rí ẹ náà ni after the other day I could not take my mind off you uh, I said come and say hi to you. Um, like my boyfriend is around. So what do we do? Can you oh, just go? Okay, I'll go. Go. All right. Ó dàbọ̀. Bye. Hey. Eh. Eh? Hey. Monica, bye. Bye-bye. Hey, baby. Babe. Hey babe. Hey. What's up? I'm fine. Oh. Ṣé àwọn ọ̀rẹ́ ló dìbò? Ọ̀rẹ́ mi bá o. <laughs> A ní pé pọ̀pọ̀ kan ládùúgbò ẹ̀rí balẹ̀ ló mọ̀ ní sítọ̀ mi ṣe náà ṣe ọlámìjú. ọlámìjú sọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. ṣe gbàgbé owó máa ní ló bá kanlẹ̀ kó ló bá ń sọ i love you so much. mo ní à ah, tí bá fi mi bá jáde tó bá ká ẹ̀ mú ó máa gé ẹ lórí hmm. sọ̀rọ̀ mi. but wait nǹkan tí mi understand ni pé kí ni bàbá yẹn ṣe wà lọ́dọ̀ ẹ̀. i don't know. what does he want. i don't know. Èmi kàn rí bí ẹni tó jẹ́ pé ó ti fọ́lẹ̀ lọ. Fọ́lẹ̀ lọ lọ́wọ́. Yes, now ti fall in love fún ah, ìyàwó ẹ. àwọn ṣe máa fall in love pẹ̀lú <laughs> ẹ. like fine girl. èmi dẹ̀ rí bẹ́ẹ̀ tó lówó kò dẹ̀ kàn yín <laughs> èmi máa gba owó ọwọ́ ẹ̀ ní tí màá eh, fún mi ṣan lọ eh. i'm telling you. just be careful ṣé o mọ̀ pé ibi màá gba owó ẹ̀ màá gba owó ẹ̀ ló ti máa ń bẹ̀rẹ̀. no eléyìí yàtọ̀ mu mu mu mu ni mo wẹ̀. just be careful. mo fi wọlé gbàgbé lọ́wọ́ ẹ̀. are sure. please <laughs> stop. I'm so, so fun. I love you too, baby. Mm. mo nífẹ̀ẹ́ mo so ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ fún ẹ nígbà mo so fún ẹ lo furasi. fura mi mo so fún ẹ pé imú ẹlẹ́dẹ̀ ó ti ń ogba. <laughs> wo fi ọ̀rọ̀ imú ẹlẹ́dẹ̀ bí ọgbà sílẹ̀ wo ọ̀bẹ ti gọmọ Omo so sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe mẹ́rin ha ẹ wo gbogbo nǹkan tẹ tiẹ̀ ń sọ báyìí yẹn kọ́ ni business mi nǹkan tó ń ṣe mí gbọ́ ni pé èmi ò lè ṣẹ́yún o for real and i'm not ready to be any baby mama. <laughs> o ò lè ṣẹ́yún. yes. kí ló wá fẹ́ ṣe. Ah, ṣebí màá sọ fẹ́ ń tó lóyún náà ni ṣé mi nìkan ni mo dá ṣe no wọ́n ah, sọ fẹ́ ń tó lóyún ni kò jù bẹ́ẹ̀ lọ. Fadémidé wa ń kọ́ ibo ló fẹ́ Fadémidé ṣe. Adémidé wà. Adémidé ah, ah Mo nífẹ̀ẹ́. Ah, ah. Wàhálà o. Ọ̀rọ̀ yìí láti sọ sí buyọ̀ sí àtẹ̀mọ́kọ́ tá a fẹ́ ṣe báyìí. Ìsódẹ̀ lè kò ṣe é pọ́nlá. Iyọ̀ náà ò ṣe é tu dànù. I wonder. Like everything is so confusing. Kí la fẹ́ ṣe gangan Just tired. Give it a deep thought. Like think. A sọ fún ẹ tẹ́lẹ̀, èmi tiẹ̀ sọ fún ẹ, mo wọ̀n ẹ tẹ́lẹ̀. Hmm ah èyí. o ò kéré jù láti ṣègbéyàwó as a matter of fact you're overdue yes ara àwọn tí wọn ò tí ì tó ẹ wọn ti wà nílé ọkọ tó dẹ̀ ti ń ṣàbíyamọ níbẹ̀ but you cannot because of being pregnant o kò lọ fẹ́ trust anybody. Mummy mo understand you. ó máa wọ mí náà kí n náà understand mi like irú example wo lè fẹ́ kí n máa lé fáwọn àbúrò mi pé ń sìn kí n wá lóyún kí n máa dọ́mọ tọ́ àbí kí n lọ jẹ́ bébí màmá fọ́kùnrin. mo nífẹ̀ẹ́. Hmm. Marriage is a lifetime institution. And there are vital questions you need to ask yourself. Kò dẹ̀ before you go into it. Ọmọkùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wá bíra ilé rẹ̀, ṣé mo Not just Dagba. Emma Dagba. Emma ẹ máa ṣé ìwà yín ṣó bára mu mọ́ ṣé ìfẹ́ tó péye ṣó wà láàrin yín these are very important questions you need to ask yourself kó tó wọnú marriage institution. ẹ mú mi èmi ò lè bí ọmọ tí ò ní bàbá o i'm sorry like i can't. <laughs> mo nífẹ̀ẹ́ tó bá láròjinlẹ̀ tó bá ro ọ̀rọ̀ yìí dáadáa wàá wá rí i pé ọmọ tó fẹ́ torí ẹ̀ fẹ́ bàbá ẹ̀ yìí òun ló máa jẹ èyí tó pọ̀ jù nínú ìyàwó if you choose wrongly. but ẹni tó fún mi lóyún ìsìn kò sọ pé òun ò lóyún náà. As a matter of fact, only way we can just do this together. Like we're in this together. Fair family. Hmm. so you understand me more.

look at your face mo máa ń rántí ìjọ tí how real you were how how fierce how independent she looked on that day But a man's sọ mo man, máa ń you àdúrà pé kí ọlọ́run fún as a force that can push me as a man when I saw you that day I saw that in you. So I'm blessed that I met you and I, I'm thankful. Hold on. Are you trying to tell me that you're in love with my madness? I am beyond mad about how I love and cherish you. You're a lot to me. You're my dream come true. <laughs> Oh my God. <laughs> so, so, so, Mama Puri, it's, it's going to be shocking to you. Yeah. But in Cotterell Magical Papọ̀, it's like this, like a yin yang, yin yang. You're more people too she i like this on the other side. Yeah. But it's some sort of compliment. And that's what we add. <laughs> oh, guess what we have here? Uh-uh. Hello. <laughs> How are you doing? I'm fine. <laughs> How are you doing? Hi. you. uh oh. uh oh. um, Monife, gẹ́gẹ́ bí orúkọ ẹ̀, Monife gidi gan. You know, every time I wonder what I would do in my life, it's your bá sí lẹ́gbẹ̀ẹ́ mi. So I'm asking you to do me the honor of being my wife. Yeah. Whoa. But this is wrong. It's wrong now. Baby, why do you wá síbí? Ó fẹ́ propose sí mi. Ó dẹ̀ wá síbí. Ó Oh, sọ fún mi me, pé kí n ti ṣe to fight? fọ́ ẹ̀kún kan tí mo ṣe sọ́wọ́. This is plastic. No, ẹ̀yin know I'm ń bẹ ẹṣẹ́ mò ń pa ẹ̀. Ṣé kò yẹ kí n sọ fún pé bíbá yóò dáa? No, na ń worí ìtura You tó ti wá propose. Ayọ̀ adé ẹ̀ dẹ̀ sọ Say yes, say yes. Oh, this is more nice. Oh. Just say yes. Oh, Babe, you know what? <laughs> Babe, she realness is what I like about her. Ah. <laughs> Oh, From how I am So sorry. Oh, oh, yeah. Let me put it in. Yay! Congratulations. Thank you, Luwanchi, wá kitchen látàárọ̀? Mi ò mọ bóyá ẹ next year's <laughs> lead. a lè sọ ah, ó ti dé. ẹ ní pé ẹ fẹ́ rí mi. ẹ wá jókòó náà kó tó máa sọ̀rọ̀ jókòó jókòó jókòó jókòó. ṣé mo save o <laughs> ilé ìdá ṣe bákanbákan yìí. a ó save now. mo nífẹ̀ẹ́ mi ò fẹ́ kó bínú sí nǹkan tá a fẹ́ sọ. Mm tẹ bá ti fọpọlọ sọ nǹkan tẹ fẹ́ sọ mi ò ní bínú náà wáyé tí mo ṣe bínú. àwa nìkan la lè bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ and àwa nìkan la wà ní best position láti sọ nǹkan tó wrong àti nǹkan tó right. of course. okay like i said tẹ bá fi ọpọlọ sọ nǹkan tẹ fẹ́ sọ mi ò ní bínú náà i'm good. mo nífẹ̀ẹ́. yes. ṣé o ò feel pé relationship ìwà àti ọlámìjú wà very toxic. very toxic and extremely unhealthy oh god really. bẹ́ẹ̀ni toxic very very toxic. thinking thinking thinking thinking rubbish. ìgbà tí mo ti rí tẹ́tí pé meeting ìpàdé òbí àtolùkọ́ mo ti mọ̀ pé ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu yìí ò ní dáa how is that your business báwo ló ṣe kàn yín because kò yé mi ṣèbẹ́ mi ni mo wà ní relationship yẹn ṣebí ẹni tó bá ní rẹ iná máa sọ pé ó mọ ìyẹn àbí kò mọ ìyẹn ni ẹ̀yin ò tiẹ̀ ní relationship kankan kò ṣé ìwọ ní tó star. mo ní ìfẹ́. jọ̀wọ́ náà ti tó sí wèrè láti. Ah, ah. oh my god <laughs> ẹ̀yin tẹ́ tí ń rúlé oh my god why you guys like this relationship èèyàn kan wà tó sí. kò sí wàhálà that relationship. ìjọ torí ọlọ́pàá very top eh, gbàgbàgbà má bínú eh, sẹ eh, ẹ wá pé mi ọkọ mi jẹbùrẹ mi ẹ wá ṣòṣì ah. olódò. Ah! kò gbọ́ o. ṣọ̀tọ̀ ṣọ̀tọ̀ ẹ̀jẹ̀ máa bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ gan ṣé ó parọ́ ni ah, èmi ah. tí mo wà yìí ṣé wọ́n ti tóòsì mi ni ti sẹ́ẹ̀lì wọ́n ti sọ pé èèyàn tí ò bá ti nírú ẹni kò lè mọ iye ẹni tó kò parọ́. Oh, oh, tó tọ́ ni mo wá ti ti tọ̀dọ̀ yẹn náà ó ti tó five years tó ti tóòsì ẹ̀ láṣà bí kí nìyẹn. ṣé ò ṣe ra bẹ́ẹ̀ ò ní ranù ṣé glue tó gbé sórí o ti fi lé ọpọlọ ẹ̀. wo mi two years ni mo fast forward ẹ̀ náà rẹ́ mi. <laughs> But they like me because I can't. Ẹ rọra o, ẹ kú ìjókòó ń bé o. Ẹ rà mà. Ẹ láti mà. O bàbá mi, ah, má dáwọ́ yes. rẹ̀, dídé dídé dídé. Ṣàlàfíà, ǹdẹ́kọ̀ ìjókòó. Ah, ah. tọ́jú ọmọ. mọ́mí mọ́mí ọkọ mi ṣọwọ́ òkè. Ah. wọ́n wà òkè wọ́n access mi náà ni. Ah, ojú ẹ̀yìn tutù. yes ma a fi jọ àwọn dáàdi wa ni. dáàdi kọ àwọn ọmọ mi kọ báwo ni iṣẹ́. àdúpẹ́ àǹtí náà àǹtí. So good. Wọ́n kàn rẹ́rìn-ín músẹ́ músẹ́ músẹ́. O ti fọ́ ìlọ́ọ̀bù ni wọ́n ní. <laughs> Sọ fún rẹ́dí pé máa láìpẹ́ ẹ̀yin méjèèjì fẹ́ràn ara yá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ma. ìyẹn ló ṣe kókó jù ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Hmm. o nífẹ̀ẹ́ ọmọ mi. bẹ́ẹ̀. ìwọ náà dẹ́ nífẹ̀ẹ́. <laughs> jẹ̀rin ẹ̀ ń gbà yẹn. jẹ̀rin ẹ̀ ń gbà yẹn. <laughs> Thank God. You like me. Mọ́mí. Mọ́mí kí ni kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Òṣùrọ̀ ọmọkùnrin kò lè fẹ́ o. Mi lè fẹ́ báwo mi. Ah. Mọ́mí he is a good man. Like I love him. And again, àwọn bó ṣe rí he is good looking. Kò sí nǹkan tó ṣe. Ah. Eh. Nǹkan tó ṣe wà nǹkan tí mo rí lójú ẹ̀ mi ò dá rárá rárá rárá wọ́ ṣó fẹ́ gbọ́ ṣó fẹ́ gbọ́ ní sùúrù ìbẹ̀rẹ̀ fẹ́ yín ó máa ládùn ó máa lóyìn sórí bó ṣe ń dùn mọ́ ẹ tó rẹ́rìn-ín músẹ́músẹ́ yẹn bó ṣe máa máa dùn lọ nìyẹn àmọ́ ìgbẹ̀yìn ẹ̀ ṣé o mọ téèyàn bá jẹ́ àsálà tó wàá mú mi sí bó ṣe máa kọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ló ṣe máa rí ó mi kò sí nǹkan tá a máa ṣe sí o ẹ ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ ni ẹ máa fàdúrà ràn márèjì wa lọ́wọ́ ni. kí n gbàdúrà fún yín hmm. ní tí mò ń sọ òwò ẹ létí o. mo ní ẹ má gbàgbé pé mo ti lóyún o. ṣé ìyẹn ni wọ́n ṣe sọ ìbẹ̀rẹ̀ ni wọ́n sọ yìí gbẹ̀yìn lẹ́ni sọ o. ó ní kò sí nǹkan tó náà wò ṣe ṣe rárá yìí kò tiẹ̀ sí kò sí ìgbàdàgbẹ́ ṣe sí ẹ gbàdúrà ẹ̀yin fàdúrà jagun fún wa kò sí nǹkan tó lọ́wọ́ ò lè ṣe ẹ̀rù lórí kúrò ńbẹ̀ ṣe gbọ́. Ah, bébì ṣó fẹ́ omi àbí fẹ́ drink. ìṣe tèmi náà ló jẹ. yóò ṣì wà ọláì látàárọ̀. ẹ bébì alfa. wọ́n wà ọláì mi ó dàbí pé èèyàn kan kọlẹ̀. ẹ nà. jẹ́ lọ sí gé. ẹ ah, Hello. Ah. o tẹ́mi tó náà kò dé ti fẹ́ lọ sílẹ̀kùn. ẹ jọ torí Ọlọ́run tí n bá lọ sí báwo ni mo ṣe fẹ́ find out èèyàn tó wà lẹ́nu ọ̀nà. oh that's true. kí ló dé tó kẹ̀yìn sí mi ó nífẹ̀ẹ́ kọjú sí mi ojú lọ̀rọ̀ wà kí ló dé tí epo ẹ̀gúsí mi wá dohun àìjírí fún ẹ mọ́ láti gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ ẹ mo nífẹ̀ẹ́. Adémídé Adémídé you know I love you you know I love you so much and I'm very sure pé wọn náà love me in fact mo mọ̀ pé kò sí ọkùnrin tó lè love me, bó ṣe love me. kò dé sóbìnrin tó lè love ẹ bí mo ṣe love ẹ I swear ọjọ́ mi dé ní o. but but but what no kò sí but kankan I understand you've made a mistake yes kò sẹ́ni tó lè ṣe mistake èmi náà lè ṣe mistake. Adémídé forget about all the mistakes you made forget about all your mistakes gbàgbé gbogbo àṣìṣe to ti ṣe Adémídé bíbù má to ẹ toyúntoyún toju omo, ọmọ kò sẹ́ni tó máa mọ̀ in fact sẹ́ni tó máa mọ̀ pé mi kọ́ ni mo lọ́mọ yẹn I promise you please jọ like are you sure. Adémídé I'm more than sure I'm very very sure wait wait wait wait àgbà ọmọ toju tọ́jú ẹ̀ máa ràn lọ sí eh, like both of you I'll take care of you You'll be happy i, I promise be happy in fact okay dúró dúró tó bá trust me tó bá mọ That's the lọ múlẹ̀ please i'm ready to My máa búra máa Please. And then me, dear. Yes. I just don't want to stress you. You're not stressing me. You're not stressing me, please. And the fact that ẹni tó lóyún ọ̀sán And then me, dear. Larry, kò sẹ́ni tó mọ̀ la. Anything can change. Èmi tá a rí o ti affect life mi already. I know, ṣùgbọ́n pé ẹni tí olóyún yìí sọ pé òun ò fẹ́, jẹ́ kí n lọ fẹ́ ẹni tó fún mi lóyún. No. Oh. I know you are a very good person. I don't want to stress you, please. Mo nífẹ̀ẹ́. Kí ló máa ṣẹlẹ̀ sí mi? What, what, what's gonna happen to me? Ah. Mo nífẹ̀ẹ́, please. Please. I think Nide will enjoy to me. Now, please don't do this to me. But don't blame me. I me. Ufeba, I me. Tell me. I cannot do anything without you. I can't. Adimide, I'm very sorry. No, just, no. Just wait, wait, go. wait. No, you cannot do this to me. I know. Wait. I, prom I, I promise you, I'll do everything. I'll make you happy. No, you can't. John Toriolo, Monife. Please, please, please, please, please, please, please, Monife. are you trying to tell me that you are in love with my madness? I am beyond mad about how I love and cherish you. I understand you've made a mistake. Yes. Kò sẹ́ni tó lè mistake, ibi náà lè mistake. Adémídé, forget about all the mistakes you made. Forget about all your mistakes. Gbàgbé gbogbo àṣìṣe tó ti ṣe. Adémídé, bíbù má gbà ẹ́ told you. tọ́jú ọmọ. Kò sẹ́ni tó máa mọ̀ in fact, sẹ́ni tó máa mọ̀ pé mi kọ́ ni mo lọ́mọ yẹn. I promise you, please. mo mọ̀ pé wọ́n ti pè mí wá síbí báyìí like a couple of days ago. Yeah, I opened the gate for you. Yeah. we dẹ̀ mọ̀ wípé o wà aware gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Yeah. Èyí Táyọ̀ tẹjọ́ bá mi bá mo nífẹ̀ẹ́ sọ̀rọ̀. Ó lọ́mọ pé a nífẹ̀ẹ́ ìwọ ni mo rí tó wà in the best position láti bá mi bá sọ̀rọ̀ because mo mọ̀ pé o wà wí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá. look kì í ṣe bẹ́ẹ̀ ni pé mi ò bá sọ̀rọ̀ àbí àwọn ọ̀rẹ́ wa yòókù náà ò bá sọ̀rọ̀ we've all spoken to her but she's just been adamant. a ti jẹ́ kó mọ̀ pé adémídé báyìí ni gbogbo wa like jù but she's saying that eh, òun ti lóyún òun ò lè ṣẹ́yún o òun ò dẹ̀ fẹ́ ṣe baby mama fún anybody she's an adult. yeah mi ni kò ṣẹ́yún o of course me i won't tell her to do that mi ní sọ pé kò ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà yeah i even said i'm ready mo ready láti gbà á tó ń toyún in fact máa tọ́jú ọmọ yẹn tó jẹ́ pé anybody ò ní mọ̀ pé èmi kọ́ ni mo bí. yes. ẹ wọ ọkùnrin o ọkùnrin alálùbáríkà tó fẹ́ tì torí tọ̀rẹ́ mi tó fẹ́ fi kú and she's there going after that um, ọlámìjú tí èmi ò tiẹ̀ gbà tiẹ̀ rárá ó mà wá gà báyìí o mi ò mọ me i will still keep talking to her ọlọ́run á jẹ́ kó gbọ́ ọlọ́run á jẹ́ kó gbà torí èmi ti sọ fún tẹ́lẹ̀ that it is you that i like i prefer you as a responsible man. I did so so so I don't know. She, um, you know how stubborn she can be. And that's where you come in again. You have to talk some senses into her. Just try more. Bá mi bá sọ̀rọ̀. Má tún gbọ́ sí ẹlẹ́nu ìwọ nìkan náà mo rí pé o lè bá mi bá sọ̀rọ̀. Ìwọ adé mi, tó wáyé pé wọ́n ń la orí èèyàn sọ̀rọ̀ sí, bá ti ṣe fún látijọ́ yìí. I have tried my best. Mo ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. You know how stubborn she can be. Tinú ẹ̀ṣà ló fẹ́ ṣe so. Oh, okay, Ìtayọ̀, jẹ́ ká ṣe báyìí mo rédí àti fún ẹ ní nǹkan in fact ó máa kọjá nǹkan tí wọ́n gan expect. Ah, ah, adé mi o dey stop ẹ na close of mama embarrass me bẹ́ẹ̀ yẹn this is my friend i want the best for her as much as i want the best for you too máa bá sọ̀rọ̀ o need láti fún mi ní anything now. i'm sorry i don't, I don't mean to embarrass you by that but ọmọ mo kàn tó wò pé ọmọ yóò dídùn ló máa ń mórí ya you understand. i understand yeah. má worry. I'll, I'll do my best. So bọ́rọ̀ ṣe you know. oh <laughs> Bá ṣe máa relax ara díẹ̀ díẹ̀ dear ní àpílẹ̀ para. Ẹyin bàbá ọkọ mi, <laughs> mo ní pé eléyìí tá ìmọ̀ yẹn ó lè ti fẹ́ tí mo ní ní kí Wow, awesome. <laughs> so um, mo ti fried rice, jollof rice, um, mo ti pepper soup, mo ṣe assorted, mo ṣe bọ̀kọ̀tọ̀, um, mm. catfish no wa máa kó gbogbo ẹwà yìí ẹ ṣàpèkì lè tẹ bá fẹ́. <laughs> anything back there. ah <laughs> uh, no no no no no I mean, ní choice. okay. sori bọkọtọ yẹn I mi àwọn soften uh, soft part of bọkọtọ yẹn bá mi extract ẹ kó wá mi sọ pé kó egun sọtọ jẹ kó pọ mo máa ń jẹun gan. ó máa ń jẹun gan ó máa okay so um, ìyẹn máa dáa. wow, that's our wife. oh <laughs> no try i try. ṣeré mi ò appreciate you, ṣe pé ìyàwó mi yẹn ah, ah, like i know like am abeg jọ ìyàwó mi ni kò ṣe ìyàwó ẹ. ok ìyàwó ẹ àwàdà ṣe ìyàwó mi i no like am. mo ti gbọ́ àwàdà náà ni. i don't like that kind of joke mi ò fẹ́. ìyàwó mi hmm. ìyàwó wa ìyàwó mi fẹ́ ni wò lè ayé. má bínú ọkọ ìyàwó ẹlẹ́pọ̀n blue <laughs> àbí má bínú apologies. ó dáa o so ọmọ yín ṣe bíríbírí ó dí àwòlé ẹ̀ kí ló ń ṣe ẹ i love this woman mo fẹ́ ni. that's true dúró dúró jokes apart so ó fẹ́ sọ fún mi pé ah, Debbie ò fáìn ju eléyìí lọ oh ah, tó bá sọ pé ò ní fẹ́ Debbie ọlọ́run máa ní rọ ni oh. ah Debbie Debbie is naturally endowed ọmọ tó fáìn naturally ni ó lọ́jọ́ iwájú ó lẹ́yìn àbùbùtọ́ bí ẹja mo má gbàgbé sọ̀rọ̀ that girl is pretty má gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ kí lórí inú eléyìí tó dàbí mannequin eh? oníwájú kò lẹ́yìn olórí kò lọ́ba kan ó kò wà ní tọ́mìlan bridge. pass me you like I don't, I don't like it. Like I hmm. won't sit down here and you talk down my wife. I don't like oh, it. Please. But see, I know say you no go eh. disappoint me. Me no go notice. Pé. Eh? Like Debbie. Ṣùgbọ́n nífẹ̀ẹ́. Ah. Ọmọ ilé ìfẹ́ oyún náà jẹ́ mọ́lẹ̀ nínú àwọn. I love this woman. One of my dreams me. Uh, She's beautiful, clean, clean skin. Uh. Guy, nǹkan tó ń sọ ọ́n ti ni wípé eh. tí ìwà àti dẹ́bi bá pàdé, o ní gbọ́ mi sí ojú. Ọlọ́run máa jẹ èmi fún àgbà yìí. Ẹ eh? kí lẹ́bi ṣe. Ọba ti jẹ fún o ní gbọ́ mi sí. Máa ma ṣe máa ní mo nífẹ̀ẹ́ tí wọ́n máa lọ tí wọ́n lọ bá ṣé mo rí dẹ́bi lẹ́kọ̀ọ́ tó fẹ́ mo nífẹ̀ẹ́. Ọmọ come off that what's that now? Kí ló ṣe now? Ọmọ face reality. Ah! O ti jẹ fọ́ So bí mi ṣe wà yìí báyìí màá ní mo rí irú dẹ́bi yẹn màá wò tí bá rí dúrẹ́dì yẹn mo máa ṣàtàyè máa làbàlà ski táyè máa rògbòrò tí máa pè pé o bèbí máa wo bó ṣe wá wà yẹn tó bá marry gan máa tún jẹ́ assistant husband máa máa top up torí báwọn husband alákọ̀wé tó wọ́n ti jẹ ṣúgà kú yẹn wọ́n délẹ̀. wọ́n dé bẹ́ẹ̀ everly dé bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé debbie no be small girl na ọmọ na big fish in that girl wetin gbàgbé ọ̀rọ̀ máa dé ta kí o ti tó sec lódì. David here, Lord, I say. Debbie Lanson. Ah, This one at DKNY, double care is on your Trick, trick, trick. At DKNY. This one not get anything. come out here. This one not be fine girl. This one not. Ah, Oliver, assets. You let soon I'll call my house, they go house now. Woman and mind game, anything where you don't example for your brain. You don't, you don't do me, just switch topic, you don't do. Okay, well, that's by the side. You see, let's go to the matter of the day. Right. Yeah, you understand? Yeah, yeah. I actually wanted you guys to invest in family. Hmm. àtẹnujẹ tó pa súlé ìgbìrà ló máa pa èyí méjèèjì. nínú fíìmù ṣàwọ ṣẹgun ẹrí ni. tí n bá fi ẹyẹ wọ gba ìtì. ìyàwó wa ayé ìfẹ́ bàjẹ́ ṣá. jọ máa wáyé ṣé kámẹ́rà yìí mú wọn di òní. àárọ̀ sáǹdì lónìí tí n bá fi ẹ̀yàn wọ́n tí n bá fi gba ilé tí wàá máa rí nǹkan oṣù. babe ọlọ́run bá gbọ́dọ̀ bá súnmọ́ mi tí n bá fi ẹ̀yàn wọ́n gba ah. ìtì wàá fò lókè ni. èmi ni mi ò dá yín èmi kọ́kọ́ mi lọ fẹ́ dẹ́bì báyìí dẹ́bì yẹn ló máa wọnú kíṣìn ló máa lọ dáná fún yín àtẹnudẹ yẹn ló máa padà. Oya ìyẹn bẹ́ẹ̀ ọlọ yes ken yes ma. ẹ máa lọ ọkọ lé wa nọ́ọ̀sì ìbò. ẹ tẹ́ detected. ọmọ mi lè ṣe rí bí àpò ẹ̀wà. bébí wọn dàn án lò àwọn ọ̀rẹ́ òṣì ṣebújọ́ kò sí mọ̀ kọ́tà ọ̀rẹ́ rẹ̀ ti sọ pé mi ò dá mi ò dá mi ò dá èmi fi oyún dè mọ́lẹ̀. àwọn nǹkan tán ni mo foyún dè mọ́lẹ̀. ta ló ti ta ni. má bomi o kí má bọ̀ bọ́rọ̀ bá mi ṣe ó dẹ̀ ní jẹun lálẹ́ ó ní jẹun olórí burúkú ẹ̀ bí máa pa ẹ̀. Ọlámìjú. Kí ló dé? Ọlámìjú odò odò. Ọlámìjú no no no no. Ibo ló lọ? Mo lọ ibi iṣẹ́ tí mo ti ń pa owó tí mo fi ń bọ́ ìwọ àti fámílì ẹ̀ mo lọ síbi iṣẹ́ tó ti ń gbọ́ owó tó ti ń gbọ́ èmi àti fámìlì mi kí ló dé tó ò ṣe lọ sí radio station àbí kó lọ sí tv station kò bẹ̀rẹ̀ sí ló máa sọ fún wọn bẹ́ẹ̀ are you not doing your job. i'm doing my job mo dẹ̀ lè gbé máìkì tó bá ń wù because kò easy for ọkùnrin láti máa ṣe kó tí mo ṣe fún ẹ mò ń bọ́ ẹ mò ń bọ́ fámìlì ẹ ẹnu ìgbà tí mo pàdé ẹ mo sọ school fees cousin ẹ so what are you talking about. Hmm. ìyẹn ló wá tó pé kó wá bẹ̀rẹ̀ sí máa pariwo kó máa pariwo kí ló ṣe téèyàn kan ò ṣe rí. iṣẹ́ ló ṣe máa ń. àárọ̀ èmi ò ráyè gbóná sẹ́ńsì bá mi sẹ́ńsì. it's okay just go and eat breakfast is ready lọ jẹun. I don't have time to eat I'm very late I'm going to work. àbá òfin òun wáyé. mi ò lè in this condition yìí kí wọ́n fi kí n stress kí n dáná fún ẹ kó má it's not possible. ṣé mo rán olórí burúkú ẹ̀ ń ṣẹnu kó ń lọ fún mi jọ mo ti lè fún iṣẹ́. ọlọ́pàá ń ṣe èrè òní jẹ́ kí ni aláyégún àyè jọ. ó dẹ̀ má bẹ̀rẹ̀ mo ti lè jẹ́ kí wọ́n lọ tún. o jẹun kó tó máa lọ kò ní pẹ́. mo ní mi ò jẹ mo ti late. o jẹun báyìí ò lọ anywhere So, wàá ókè ṣá. o lọ sẹ. máa stand there. o. bàbá bọ̀ yìí. lọ fún mi. báyìí ẹ̀ ló ń you stupid. ṣé tó ní bọ́ mi ní. kúrò ní kò you stupid. Mm. Sister, mi, like, kí ló ṣe yín gangan? Ẹ sọ fún mi. Like, you don't look happy. You don't look happy. Like, this is not you. I know you. I know my sister very well. You don't look like you're genuinely happy. Nǹkan tó bá ń ṣẹlẹ̀, òun ni kẹ́ sọ fún wa. Kò yé mi o, ó mọ nǹkan tí ò yé mi gbogbo nǹkan tó ń sọ yìí pé ṣé bí mo ṣe rí ngbà tí mi ò tí lórí ni mo ṣe máa rí sí i. no please àwọn nǹkan mi máa change. sista mi ah, ah. hmm. sista mi mo pa love yín gan. oh my god. àdèfẹ́ yín fún yàjẹ rárá àti rárá ni. Tẹ́ bá mọ̀ pé face difficulties nínú marriage yín. I feel like you should open up to us. Cause family yín la jẹ́. And every time ẹ sọ pé ṣubú lórí staircase and all eléyìí ò jẹ ọ pé ẹ ṣubú or anything o eléyìí ò jọ pé ẹ ṣubú lórí staircase o ọwọ́ Lulu, lélẹ́yìí tí mò ń rí lára yín o sista mi i heard from a reliable source ni pé uncle Ọlámìjú máa ń ná. kí ló ń sọ yìí náà ṣùgbádùn ṣáà No, tó bá tiẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣó yẹ kí wọ́n believe because ìwọ mọ̀ mí dáadáa ó mọ̀ pé gúdúgúdú ni mímí ò fi ìgbà kan túra lẹ̀ wọn ò bí ọkùnrin yẹn a ní wọn ò bí mẹ́tàlá ọkùnrin yẹn ká má tó sọ pé ọkọ tèmi ó máa gbé ọwọ́ ẹ̀ sókè ó máa nà mí kò ní ṣerú ẹ̀ mọ́ ẹni tó bá dánwò láyé try ẹ̀ mọ́ sẹ́ẹ̀ ó máa nà èmi tó mọ̀ haba hmm. you can do better no no no no no no no. if you say so èèyàn mo máa ó máa nà mí máa jókòó no na o ah, ti stress mi gẹ́ yìí and i don't like it. bóyá ó dẹ̀ ń parọ́ ni if you say so ah, if you say so i will hold you for your word no problem. ṣé nǹkan tó wá bí wá sọ ni. tó bá ṣe tán tó jẹun oúnjẹ wà ní kitchen. <laughs> I love you too, baby. <laughs> Talk to you later. Bye. <laughs> Very funny guy. Ọ̀rẹ́ mi, ọ̀gá o, ṣé o rí pé nǹkan tó ń ṣe yóò dáa? Like how? I don't get kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe. Èmi kàn wò pé bíi pé bọ̀bọ̀ yẹn ń fi ẹ pass time àbí. <laughs> Wá kí ni mí ní gbogbo nǹkan tó ń bá mi sọ yìí tí ló mean bọ̀bọ̀ wo ló ń sọ pé òòbó oh, yóò love me ṣé bébì mi ló ń sọ pé òòbó oh, yóò love me opinion mi ni. irú opinion wo ló ń fún mi yẹn. don't don't don't say that again tó máa fi kú bébì má sọ orú ẹ̀ mọ́. wá ìjọ́ wo mo ti pè ẹ́ sọ̀rọ̀ relationship mi rí ìjọ́ wo mo ti ní kó wá bá mi dá sí nǹkan kan rí so gbogbo bí mo ṣe wà lórí fóònù o tẹ́tí síbẹ̀ yẹn mi ló ń ṣọ́ cause I don't understand so bí mo ṣe jọ̀rọ̀ ẹ̀ mi ò lè fẹnu sọ̀rọ̀. ó lè ẹ́ bá fẹnu sọ̀rọ̀ mi ah. ọmọ bàtí ọmọ bí mi àti bọ̀bọ̀ yìí ṣọmọrú relationship tá a keep ni ṣọmọrú love tó wà láàrin mi àti ẹni ó wá bá mi sọ ó wá fẹ́ máa ó wá fẹ́ máa di relationship expert lé mi lórí ṣóun wá èmi ni take ọ̀rọ̀ ẹ personal kí mi. I will take it personal until ah, lè sàn call me because I don't understand nǹkan to bring up irú koba báyìí tó ń bá mi sọ kò dẹ̀ ń ṣẹjọ́ ẹ ẹni tí ò níwẹ̀ ẹni ò dẹ̀ lè mọ iye ẹni ni Yorùbá tó sọ no nǹkan tó ń sọ mẹ́. ìwọ náà kúkú mọ̀ pé mo lẹni tí mo fẹ́. o lẹni tó ń fẹ́ àwọn wèrè wo ló ń fẹ́ jọ́sọ́ fẹ́ máa compare new stars tó fẹ́ àti baby tèmi ṣọ́ fẹ́ báwo ló ṣe place wọn back. mo you are just being jealous for nothing sake you are a jealous person. Oh, you little tó yẹn calm down. ó lè jù bẹ́ẹ̀ lọ ṣó fẹ́ máa wáìn mi ni. advice ọ̀rẹ́ lásán ni mo fún ẹ. don't má sọ ọmọ wa o ti ń piss me off already you are pissing me off and i i can't take this. jẹ́ ká sọ nǹkan mi. a sọ nǹkan mi a sọ nǹkan mi tó bá mọ̀ pé kò kò kò bá ẹ lára mu bí mo ṣe nífẹ̀ẹ́ bébì mi you can go let's go separate ways. jẹ́ kọ́rọ̀ ìlọ́po jẹ́ ká sọ nǹkan i can't trade my baby for anybody. má bínú. What, was that rubbish? Ma binu, o, má bínú. Mi ní dá sọ́rọ̀ ẹ mọ́ o. No ever, má ever, má ever dá sọ́rọ̀ mi ah, mọ́. Ṣàyọnu sọ lé. Òògùn ah, ìgbà tẹ́ bá ti ń kó wèrè kiri ẹ má máa rò pé èèyàn kan jọ yín ni. Kẹ́kọ̀ọ́ sí lọ́jọ́. Má bínú, má bínú. Rẹ́ ò ní ṣẹlẹ̀ mọ́ o. Aha. Báwo ni? Manager ńkọ́? Cleaning kitchen. Noodles la ṣe ní for now noodles níwò yìí ẹ ti ṣe àwọn assorted yẹn ni oh, ok bá mi ṣe noodles wa. ṣe ah, ní um, ẹni swallow. no no noodles la ní kọ́nà. bá mi ṣe two portion. okay like two portion for you èmi máa ń jẹun gan máa ń sọ two portions so ẹyin yẹn máa jẹ́ bíi mẹ́rin báyìí àbí ṣe bẹ́yìn méjì lè máa ń lò ẹ dín mẹ́ta ẹ bọ́ ilẹ̀ yọ. ṣe fẹ́ parẹ́ bí ṣe fẹ́ nìyẹn fine what's the name how many minutes ló máa ready thank you ẹn àbí ṣe fẹ́ nìyẹn kí ló ń bí orúkọ staff <coughs> no no mo kàn kíkọ mọ ní ah, kí ló ṣe máa máa fẹ́ staff mi. kí mi trust ẹ mo mọ tó lè ṣe. káàtì assume pé ìyàwó tiẹ̀ ò sí nílé ìwọ ọkọ ìyàwó hmm. lóde ẹ̀dánú lé ní pé kò ń jẹun lọ́fíìsì. I I don't want to talk about it. Cool. Hmm. I know you wouldn't want to talk about it. Shotirini said, eh? Why do you always love being defensive? Eh? O ti máa ń defensive jù. Why? Gbogbo nǹkan tá a sọ Eh? I love my wife. My wife is beautiful. She's good in bed. She's da da da. Shut up. Eh? ṣó parí tó bá sọ fún yẹn ní gbọ́ jẹ́ kí n sọ̀rọ̀ stop being defensive tó bá sọ fún yẹn ní gbọ́ ìlẹ́bẹ̀ rẹ̀ yìí lẹ́bẹ̀ rẹ̀ táwọn ọmọ oníyàn lọ́ọ̀fù gan ọmọ ọkọ tó bẹ̀rẹ̀ jẹ ní táwọn àtẹ̀yìnbọ̀ ìsúnmẹ́sì táwọn àti rí káfí sọ fún ẹ̀rí ayé òfin ọmọ tó dàbí dèbórà dẹ́bì yẹn lẹ̀ olọ́gbé pàǹdà yẹn tó tán sẹ́yìn. Uh, uh, um, fash fash mo fẹ́ jẹ́ kó sound like pé àwọn àtàkẹ́. jẹ́ kó sound pé àwọn àtàkẹ́ what are friends for. wait wait wait wait. wait. Um, ọ̀rẹ́. kí ló ń pariwo fún sí. mo tiẹ̀ fìyẹn lẹ́nu. kí ló ń pariwo fún sí. mo lè pariwo náà. but um, Ọlámìjì I don't understand you because I can sense something is wrong with you and the girl. Eh? mi ò understand òun fúri ààrẹ rò. now listen to me guys listen to me. báwo lẹ ṣe máa feel tí mo wá sí ilé yín tí mo wá ń body shame ìyàwó yín. no no no you cannot compare your own wife with mine. why not who's different no, no, no, no, because ìyàwó tèmi ibi tí mo bá fi sí ló máa wà. mo kí n kọjá ìyá rẹ. robert ìyàwó ẹ̀dẹ̀ ẹjọ torí Ọlọ́run ìjọ wo ni ìyàwó mi rí ẹ tí ò gbé ẹgbẹ ìyàwó mi máa wọnú ẹ náà that's the reaction of whom my wife is ṣé ìyàwó ẹ yẹn ṣó lè compare pẹ̀lú ìyàwó mi. fast kí ló ń sọ yẹn. your wife lacks morals and everything. exactly. no tell me tell me ìgbà wo ni ìyàwó tèmi ò respect yín tó bá ṣe ọjọ́ tẹ wá sílé mi tẹ́ ń sọ pé Deborah fine ìyàwó tèmi lọ. even at that. so ẹ̀gbọ́n náà wọ́n wà ní kó máa treat wa big miscreant. Ah ẹ ṣe kó máa teach wa bí uh, piece of rubbish. ọmọ tó bá kọ́ ṣé ẹ kó máa address àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ bẹ́yẹn. yes tó bá jẹ́ pé wọ́n kọ ó gbẹ̀kọ́ kò sí nǹkan tá a lè ṣe ó máa lákàtà wà lọ nínú kó tó fàbọ̀ fẹ́ dìyẹ tiẹ̀. Ah, èmi tiẹ̀ prefer àpò treatment yẹn ọlọ́run ló mọ̀ tí kò bá fún wa ní treatment yẹn wà lọ fún wa poison jẹ́ nǹkan. wow ah, that's cool that's that's that's where i'm driving. tade kò gẹ̀ tẹ̀ because àwọn jẹ̀nsì mi ah, so láwọn jẹ̀nsì tó ń wẹ̀ wọ́n máa ń dọ̀gbọ̀ fún ẹ̀jẹ̀ apá ẹ̀dá ni. I'm always. Oh. Look at yourself now. Ẹni oh, yóò tó ẹni téèyàn ń lù sí ìwà depression ọmọ wèrè játijàti wọn. Gbàgbé ẹ̀. Well, I, I need a cook. Oh. Mo ti any plug for ẹ, I can give you a plug so that you can eat. The máa dáná fún mi kí n máa rí jẹgidi jẹ. A máa dáná fún ẹ, plug very cheap plug, but I hygiene oh, hundred. Arora, take it easy, baby. take it easy. Yes. Olùsí. Gbogbo yẹn dún. <laughs> Wèrè àṣìyèrè ẹ̀dá. Ibo mo ti pàdé ẹ̀ gan-an. Ibo Ibo ló ti pàdé mi. Àṣọ fẹ́ kí n máa sọ sítórì mi. Ṣé mo tó ṣẹ̀ ṣá? Ìwọ tó yẹ pé ṣe ló ń ṣe. Gbẹ́sẹ̀ kú ìwà ẹ̀jọ̀. Òun ṣe bí ẹni tó ń tọrọ bárà ni ẹ jẹ́ ìṣàánú mi nítorí Ọlọ́run. Irọ́ ló pa. Hmm. on. Rihanna dey bẹ́ẹ̀ o. Okay, okay, mo ń bọ̀. Ah, bíi ìwé ìṣòro lèmi ò fa ẹ burúkú ni ìyá náà ò fa ẹ kò oh my god ọmọ hmm, tán ọmọ dùn wọn ń bẹ wọn ń bẹ. Ah, wọlé wa ah. babe. ẹ kí ló ṣe lè máa. ó sọ fún mi kọ́ máa lálejò lẹ́nu. ẹ ṣòro kò kí ń ṣe àlejò dẹ̀ ni. ní sùúrù bọ̀bọ̀ yìí àlejò kọ́ àlejò tún ni irú dálọ́gùn nìyẹn ká ní ká ní ká ní lọ ṣe. kí ló ń ṣe ẹ́ ń sìn mo rí pé tí o ti wà stress oyún ẹ̀ ti ń ga má lọ bẹ́ẹ̀ wá ọmọ ọ̀dọ̀ pé wọ́n máa tọ́jú ẹ̀ àwọn abẹ́ ṣe àwọn iṣẹ́ ilé ẹ̀ ó ti yẹ ẹ̀ á dẹ̀ máa. kí ló wí ọmọ ọ̀dọ̀ lélẹyìí ọmọ ọ̀dọ̀ ìṣòro rí ni ọmọ ọ̀dọ̀ lélẹyìí ṣọmọ ọ̀dọ̀ kọ́ ni ẹ ni. ẹ jọ̀ọ́ ẹ bá mi turn around please turn around. ọmọ ọ̀dọ̀ wọn náà turn around fún un ọmọ ọ̀dọ̀ ni nà ó ṣe é ọmọ ọ̀dọ̀ ni. ọmọ ọ̀dọ̀ ni mí so mo ṣe ń bọ́ra mi lọ aris lórúkọ ẹ̀. yeah baby yeah. baby yẹn ah ah baby deborah ló gbé wá ká mi mọ́lẹ̀ yìí rògbọ́ dẹ̀ ni. ọdẹ mi náà aris. ọ̀gbẹ́ni ní sùúrù àbí kò ń ṣe deborah táwọn ọ̀rẹ́ ẹ̀ sọ ni tó sọ pé òun ló yẹ kó fẹ́. kí lorúkọ ẹ. madam emi kì í ṣe deborah o alice lorúkọ mi and ọmọ ọ̀dọ̀dẹ ni mí. ayé ò dẹ̀ ní dá bóbìnrin wa ká mi mọ́lẹ̀. mo parọ́ mo lè kó sí kó sí mi ò lè ṣe. orí ẹ jí ni mo bá yàwó mi sọ̀rọ̀ lọ́wọ́ ń dá sí ayé fẹ́ bàjẹ́. ó sì lẹ́nu kó kọ́wéré sáhùn ọ̀dẹ ló pè mí mú bí tiẹ̀ ló pè mí àbí ah. nana mú bí tiẹ̀ ló pè mí kíkíkíkíkíkíkẹ́. mo tún fẹ́ ẹ̀bù ẹ olùdíjọba alábùkún ni. alábùkún ni bàbá ẹ. pé má ṣe lè tiẹ̀ ní máa bọ̀ jẹ́ ẹ̀mí ọlọ́yà. ibo ló lọ níbo ẹ ń lọ síbo. bọ́lá ṣùkọ́ wà nílò yàrá tiẹ̀. ẹ ń lọ síbo. bèbí ò bá a dùn ẹ̀yìn àti ta ni. bèbí ò bá a dùn. You bad, baby, you bad, oh. You bad, Wahala everywhere. Shey na like this everything. Bá mi bò díẹ̀ sínú kọ́ọ̀pù So, um, kí lẹ tún need? Mo ti wá okay for now. Ẹ ṣọ́. Yes. Okay. Ah ah padà wá padà wá ṣé mo ṣì ní ẹ̀pà. Ah, mo ṣọ kò sílẹ̀ tó kù lẹ́jẹ̀ lálẹ́ àná. ok wọn bá mi gẹ́tì ẹ̀pà tó máa ń jẹ ẹni o. i'm coming. Ah. Babe. Hmm? okay. very okay ah cheers mo like kìíní ìbá mi test ẹ mo mo sharp síbẹ̀. orúkọ ni sọ̀rọ̀ mr and mrs no, kí ló dé kí ló ń jó yín lọ. tade ó yá mo ní kó bá mi wá ọmọ <laughs> ni mo fẹ́ lá máa sóúnjẹ o. mo understand. ọ̀bọ̀ ìrẹ́ jam láyà ṣá mo yá òrè gan ẹ nà ẹ kú ẹ nì mo spice of ohun ẹ kó máa rí ojú ẹ fún nìkan jẹ. ó <laughs> ṣe ẹ lóore ni. ó ṣe mí lóore. ó gbé ó gbé ó gbé netflix ah. wá sínú ilé rẹ. <laughs> wò ó ṣorí irú plug báyìí tó bá lóun ò ní ìdẹ èmi ní ìdẹ. mo ní ìdẹ ọmọ ọ̀dọ̀ plug i'm so on a more serious note ìyàwó mi máa ń busy gan. Abuja lè ní Toronto lọ́la kìíní kan àwọn yẹn kárí àwòmà ni wọ́n sọ ọlọ́run á lè jẹ́ kó kàánú kan bá nu kárí àwọn so mo need ọmọ ọ̀dọ́ tó máa ní BSc tó ti yẹ tá a ṣe wájú tá a ṣe ẹ̀yìn tó dẹ̀ máa wà ókè fún mi then mo máa need mẹ́rin in a month because ọmọ ọ̀dọ́ bá tó ti ń pẹ́ jù wọ́n máa ń mọ̀ jù so mo need ọmọ ọ̀dọ́ each week ọmọ ọ̀dọ̀ kan week kan ọmọ ọ̀dọ̀ kan so in a month ọmọ ọ̀dọ̀ mẹ́rin. lọ́kì ìjọba fàṣ tí báyìí. Eh ọmọ tí ó wà lọ́dọ̀ tiẹ̀ o like ah, ah, ẹ <laughs> exactly mo fẹ́ sọ ọmọ pass no èmi nínú nǹkan èmi náà ní nǹkan tí màá fi replace eh, eh, eh, màá fún ẹ lówó ẹ mi ò ní plans fún lọ títí but mi ò lè release ẹ bẹ́ẹ̀. o ti wù lójú. láti ẹ̀jẹ̀ mi ni a ti lóyún. Ah, kí ló dé. màtí mo ń sábìsì ẹ̀ mo ń bó ṣe mi ọkùnrin mo fi tí mo ti sí bẹ́ẹ̀ bó ṣe wà yẹn ó tún bómi ọjọ ṣe bí wọn bá lọ yàrá máa fọkàn wọn ní ọjọ kan. madam ẹni tẹni kí n bá yín mú wa lélẹ̀. èrè mi jẹ́ ah, orí ẹ̀ yìí alẹ́lẹ́. ewo ló ṣì gan. tàbí dá mi lọ lálẹ́lẹ́ yìí. ọkọ ẹni sòrò èrè mi meet your boss. Oh, orí ẹ̀ yìí ó ti gbà mí lọ́wọ́ yìí. kí ló ṣẹlẹ̀ ah, ah. you dey craze for my house. wait wait wait hold on babe kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yẹ. alẹ́lẹ́. ohun tí mo ṣe gbà ni pé kó wọ́n máa assist ẹ nínú lẹ́yìn náà ó dé ń take a personal. He's just here to assist you. To do what? Kò ṣe àwọn nǹkan tó ò kí ń ṣe mọ́. Bí? Ìwọ náà ṣàmọ̀pọ̀ ti bẹ̀rẹ̀ sí ní complain. Àwọn bó ṣe máa ń ṣe gbogbo nǹkan fún mi tẹ́lẹ̀ kó má bá mi tọ èmi tọ ẹsẹ̀ mi massage mi. O ò kí ń ṣe mọ́ bébì. Mo jẹ́ wọ́n pé jẹ́ kí n pe ìrẹ́mìdè kó wọ́n máa assist ẹ just like that. No no no no no no. O fẹ́ kó wọn bẹ assist kó wọn bẹ massage waist yẹn. O fẹ́ gba ọmọ ọ̀dọ̀ sí ilé kó máa massage ẹ wá lọ gba ọkùnrin tó ga tó yìí. Ó tún ṣèkì. Kó o ti wọ́n kò. Máa fọ́ ìgẹ̀dà ṣe máa ń ṣe kò bó yóò ṣe kìgẹ̀ àpéyẹ wọlé wà nìyẹn. wọ́n náà ó ṣe kìgẹ̀ náà wọ́n gẹ̀ ó ṣe kìgẹ̀ náà. ok ok ok ok ó ṣe kìgẹ̀ ẹ̀sìn àbí nígbà tí wọ́n gbé alice wọnú lẹ́yìn nígbà tó gbé alice wọnú lẹ́yìn tó ń ṣe kìgẹ̀ tó ń ṣe kìdí o mọ̀ ń gbẹ̀yìn àbí. mi ò mọ̀ kó tó ń sọ àdéhùn ọ̀dọ́ kìnnà bá. ó rò pé mi ò rí ẹ lánàá. pé tí. ó mọ̀ pé mo kí ẹ pé kú iṣẹ́. tóun sọ fún pé kó lọ rẹ̀ pàwá fún ẹ tó jẹ́ pé gbogbo ojú ẹ báyìí ló wà nínú gbáyà ọmọ yẹn. èmi kọ́ ló ń bá wí bí mo ṣe mi láìkọyàn. o oh, láìkọ o oh, láìkìtì. tòwọ́ tí mẹ́fọ̀ yàn ṣe mẹ́fì ní ṣe. o oh, mọ̀ pé o mọ̀ pé o gé ẹni ẹni tó tó tó tó rí àwọn olè o mọ̀ pé o gbé sínú ọmọdé. ok ok tó bá gé pọ́lẹ́ mi yẹn. baby you are here to stay. wọn wọn ẹ méjì wọn bí i dànù ilé tèmi ilé tèmi if that is the problem no no nisun nisun nisun if that's the problem màá pe alice wansin adekun leyi ijó tí o lè ah, gbẹ̀rún lẹ́yìn o alice alice o lọ eremide you are not going anywhere alice alice o lọ o má jẹ́ ká alice lọ. ọ̀gá i mean má rojú òṣì lẹ́gbẹ̀ẹ́ mi mo ṣe à ń rí ẹ yìí kó wa padà sókè kó lọ kó gbẹ̀rẹ̀ kó kúrò nílé yìí náà. kí ni mo ṣe ọ̀gá. ah bébí mi alice lọ. jẹ́ kó lọ jẹ́ kó lọ. ayé ju dáríjì mi ti máa ṣe yìí. orí ẹ yìí ni mo ń sọ tún. gbẹdẹgbẹdẹ. oh god bébí ẹ iremide mo fẹ́ lọ fi yàrá tí iremide máa ma sùn sí. ẹ eh, níbo wọn àti ìgbé ẹ̀yin méjì dá bébí ló sì tó ní ìgbé. Alice a máa lọ sí òun náà máa ti lọ sí. ok pé wọ́n máa lọ no ṣé Alice máa lọ sí àbí. a lọ òun náà òun náà tún máa lọ. so o mọ̀ pé kò dá nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ àbí. ọba jẹ́ kó dúró náà ọba jẹ́ kí Remide dúró náà at least kó lọ́sẹ̀ méjì. Alice àti Remide wọn máa kó lẹ́yìn lẹ́kọ̀ọ́ máa lọ. Ah, Alice ọba ní kó dúró. àníkẹ́ máa lọ sí ìṣòwò mi ni. bébì jẹ́ kí n mú Remide wọlé kó tiẹ̀ mọ orúkọ màmá Alice. bí ẹ̀dá. Eh? màá mú ọ̀bọ ìwọ nílé tèmi màá lu. the training is today nǹkan mi ló máa wù mí jẹ ìgbà mi bí ẹ̀pà bí àgbàdo bí àwọn i'm telling you bí àgbàdo bí gbogbo ẹ̀ wàhálà. Ọlámi jù ah, oh, mí Ó yá àwọn mọ́tò fún mi. Orí yẹ̀ yìí ẹ ṣe èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ fún mi. mo kọ mo kọ. yẹ sílẹ̀ fún mi. bó ṣe ń ṣe fún mi yìí orí mi máa dá mi máa dá fún ẹ àfi tó bá yẹ mo lónú méjì pẹ̀lú ẹ ni. ẹlẹ́dàá mi máa dá fún mi. ẹlẹ́dàá mi máa dá fún ẹ. ẹlẹ́dàá mi máa ò ní nísìmí. bọ́ pátá ẹ̀ fún mi nísìn. bọ́ pátá ẹ̀ fún mi. kí n bọ́ pátá mi. bọ́ pátá ẹ̀ fún mi mo fẹ́ràn tó lọ ṣeránù. mo lọ ṣeránù. ẹ tó lè dé kó ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ló ti wá gbé ni mo lọ ṣeránù. kò má ta àyẹ̀mọ olóyún tó ń ṣèrànù mi ìrá ìgbòjọ́ tó bá mi rẹ bọ́ ẹ̀ fún mi. tó dẹ̀ rí kó dọ̀ ọ̀rẹ́ tó wá pick me ṣe máa rí àwọn ọ̀rẹ́ mi tó máa pick me. mo bá tẹ̀ fún mi. ọlọ́run ti ní mi jọ. tẹ́kọ̀ ló kí ní fún mi jàre. mi ò lè gbọ́ pátá lórí burúkú bó ló ṣe rà mí ọlọ́run yóò jẹ no, yẹn tiẹ̀ lẹ́nu mi. ẹsẹ̀ martin ẹsẹ̀ lọ́kùnmáà lóyún lóògọ́ ni. <laughs> kí no, ṣẹlẹ̀ bò ló ń pààkì gbọ̀nà báyìí. kí ló mú ẹ tó ń ké tó rò pọ̀ ọ̀rẹ́ rẹ̀ no <laughs> ó kàn yà mí lẹ́nu pé òun kò òun kò ń tò aṣọ ní time báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. okay wait Ọlámíjú i think this is the right time láti sọ fún ẹ pé mi ò ní interest nínú marriage àbí relationship àbí friendship anyone tó bá ti rẹ̀ pé èmi ò ní interest man i'm tired i'm tired wọ́n gbàgbé pé gbogbo èèyàn ló ní limit ẹ̀ o èmi ti dé limit tèmi o ó dẹ̀ ti sún mi kan ògiri mo dẹ̀ ṣe wà mo ò fẹ́ yí ojú padà sí ẹ reason tí mo ṣe decide pé jẹ́ kí n máa lọ ń lọ tèmi and again ọlámìjú ṣé o mọ̀ pé kò ń ṣe pé mo love ẹ náà bẹ́yìn bẹ́yìn ṣé o mọ̀ pé torí oyún yìí ló ní mi rò pé òkè o jẹ́ kí n wá kí n wò bóyá ó lè work out láàrin mi àti ẹ eh, I can see now that it's not the connection is not connecting kò connect it's not connecting just let me go. ẹ ẹ ti ẹ ní sùúrù bó bá ti fẹ́ kó lọ ń sìn eh, ibo ló fẹ́ kó lọ ibo ni mi ò lè lọ. ṣé fẹ́ kó lọ dà ìyá ẹ̀ ni àbí fẹ́ kó lọ dà wọ́n ọ̀rẹ́ ẹ̀ ẹ́ because tó bá kó lọ sọ́dọ̀ àwọn ìyá ẹ̀ àwọn àbúrò ẹ̀ máa rí pé o máa rì o ṣègbéyàwó wọ́n á padà wá sílé ṣé good example nìyẹn yàtọ̀ sí wípé tó bá kó lọ sìn tó ló máa bọ̀ ẹ̀ tó máa bọ̀ ìyá ẹ̀ tó máa bọ̀ àwọn àbúrò ẹ̀ èmi náà ni bí mi ò fẹ́ ẹ̀ ló máa fẹ́ ẹ̀. ọlọ́run ti ṣògbádùn ṣá ṣé mi wá fi yàtẹ̀ mi má rìn bíbá yìí ni jẹ́ kó rí ẹ lọ pé o. <laughs> jẹ́ kó rí ẹ lọ pé ìwọ Ọlámìjú ibikíbi tó bá wù mí mo lè kọ́ ẹrù mi lọ tó bá wù mí lọ sí under bridge kí n máa lọ sùn bẹ̀ it's none of your business. ìṣòro gbogbo tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí mo kàn ń ṣàánú ẹ̀ ni mo fẹ́ kí ìyá jẹ àwọn fámìlì ẹ̀. ìyá máa jẹ àwọn fámìlì ẹ̀. tí n pẹ́ tí n bá sí ìyá máa jẹ wọ́n. ìyá máa jẹ àwọn mọ̀mọ́lẹ́bí ẹ̀. nísòro rádaràda. excuse me. hello. mi mo kọ́ tó ṣe tí téèyàn ó wà ó kí wọ́n yín báyìí ṣé fẹ́ bá sọ̀rọ̀ ni. Ah, aditoro mo ti sọ fún ẹ láti ìgbà tí mo ti fẹ́ àǹtí ẹ ló ti di àbúrò mi sórí ìyá yín ó ti di ìyá tèmi náà kò dẹ̀ sóhun tó fẹ́ tí mo ní ṣe fún ẹ mo ṣàṣì máa ṣe fún ẹ I send you money a lot of times kò ń ṣe issue I am there for you so kí ló fẹ́ you want money. No problem, no problem. Just send your account number to the WhatsApp, my, my WhatsApp number, my send owó sí ẹ̀ ń sìn. Eh? Ṣòtìrì. Àti kò fáìlì fa ti ń ṣe o. Ṣé dẹ́gbẹ́ ti kókó ìgbà yẹn sìn? Ṣé àbúrò ẹ̀ máa Abu jàǹfààní yẹn sìn? Àbúrò ẹ̀ send ẹ̀ sí. Èmi ni mò ń bọ̀ ẹ̀. Èmi ni mò ń bọ̀ ìyá ẹ̀. À so. Èmi ni And so. I'm there for you. And so. Ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé bíi pé nǹkan tó ń big deal ni is it not part of your responsibilities. right. yes kí ló ṣe tẹ́lẹ̀ kan ṣe rí. mo kàn ń ṣàánú ẹ ní o mo kàn ń ṣàánú ẹ ní o mo kàn tó bá kókó ìwà yẹn sì yà máa jẹ gan yà máa jẹ family yẹn. yà máa jẹ àwọn ọ̀lẹ́bí ẹ̀ yà máa jẹ ọlọ́mìjú yà máa jẹ. ẹ o ti tó máa sunkún máa sunkún. yà máa jẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má bínú ṣùgbọ́n. mi lẹjọ. ṣé àwọn kí mo nífẹ̀ẹ́ pẹ̀lẹ́ òòlù ẹni wájú wa náà nínú. bá ọkọ wò pé fimi lẹ ẹgbẹ́ yẹn rọ ọlọ́run ọlọ́run mọ́ ẹ lára kéèyàn dá ẹ mọ́mọ́ tọ́. baby you bad o oh. you no dey take things easy at all. Eh, baby you bad o oh. you bad mọ́mí ẹ ká sọ ma ojú ire yes ma ẹgbẹ́ yìí ṣì mọ̀ náà bíbá bẹ́ẹ̀ ni ah. ma láti wà tó rẹ̀ yìí ma. máa rí ṣe ni gbogbo ma. bu yẹpẹ lè bí yes ma yes ma yàrá ma yes ma kó ba lè dáná là ń bá kiri mú mi <laughs> bẹ́ẹ̀ ni wa àmì má o àmì àmì àmì mà yes ma yes ẹ ṣe gan yes ma. mọ́mí ṣé ìgbòho mo nífẹ̀ẹ́ ṣá. Ah, ọ̀rẹ́ yín mo nífẹ̀ẹ́ ló dárúkọ bẹ́ẹ̀ yẹn tó fi dá lálẹ́ gààrà kí n tó yín lẹ́kọ̀ọ́ mo ti rọ́lá mi twenty times. ẹ <laughs> eh, àwa gan-an àgbúrò mo nífẹ̀ẹ́ in fact a lọ sílé ẹ̀ tá a bá ti dé gate security máa sọ fún wa pé kò sí nílé kò sí nílé. kò sí lọ́dọ̀ ọjọ́ mi ìwò ni tòró lọ́dọ̀ rẹ̀ security mi ò sí ah. ló bá para pẹ̀lú fún ẹ. lọ. mú ó máa dákẹ́ lọ rí mo nífẹ̀ẹ́ o kẹ́ bá lè mọ best position tó wà àti nǹkan tó ń ṣe mà. Eh. Ah. olùwárí sì bí wọ́n ṣe sọ ni o. Ah ṣòwò pẹ̀lú ọpọlọ ọmọ mi wa. bẹ́ẹ̀ni of course. mi ò lè máa lọ ọbẹ̀ lemọ́ lemọ́ lemọ́ ah! kó tó ní ìyá ẹ̀ wá rojú mọ́kọ ẹ̀ láti ah! kó sọ mí lórí ohun tí mo ṣe tèmi. mo nífẹ̀ẹ́ ọmọ yín ni àkọ́bí yín dẹ̀ ni your first fruit and olórí burúkú èèyàn ló máa sọ pé kí ìyá má wá ọmọ ẹ̀ lọ sílé ọkọ ẹ̀. Ah! you're right you're right àmọ́ kí lè rí i àtọ̀ wa. a kò fẹ́ kẹ́ jìnnà sí mi nífẹ̀ẹ́ rárá ni. mother and daughter bond. Obale. <laughs> yes ma. Okay. ẹ gbogbo yín ó ń rìn ní ìdílé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti gbọ́. àìṣe gan ni mo mi yes ma yes ma a ti wá ókè ma a ti wá ókè. ṣé ẹnu lé mi <laughs> ìjọ òun mo ní yí gbẹ̀yìn ah. ẹ̀wọ̀ kitchen. ah okay. Ah, ọ̀kẹ́ bá mi ẹ fún wa sí ní bá a sọ. you bad o oh. you things easy at all. I was thinking maybe now what I ordered versus what I got bọ̀ eléyìí tí mò ń rí yìí What I got is beyond what I ordered ni o. Ah, ah. Ikú ọ̀gán dá lórí rọmi sínú ọlọ́rọ̀ ló rọmi ọ̀ràn sí kò bọ̀rọ̀. Ikú the Casanova machine gun tabantaban kẹ̀kẹ́ fakafẹ́kì mọ́lẹ́gbọ̀ kẹ́mọ́lẹ́ sọ. Olóṣó méjì lórí ìyàwó ilé ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó kóra ẹ̀sìn pákáleke bondage. Ikú tó ń jẹ gẹ̀dẹ̀ tó ń rẹ̀dí. Ikú ẹ̀ ò mọ̀ pé ohun tó dùn pa ni. Àwọn ìyàwó ilé ẹ̀ fojú ẹ̀rí màbo. Ó dàtí kiri bí ẹran orí rẹ̀ sí nínú ilé ẹ má jà wọn lọ́pàá ẹ má fáwọn lọ́rùn. ọlásàdé balógun ṣé ẹsẹ balógun tọ lásìkò. mi ò ẹ wò mí o mo kàn mọ̀ pé balógun ló ń jẹ́ mi mọ̀ bóyá tọ lásìkò ni o. tó bá jẹ akeemu balógun tọ́jẹ́tọ̀ lásìkò èkó sí ọmọ tẹnumọ́ fún ọ. gbogbo wa jẹ́ yàn bí. another blockbuster written and produced by ọlátúnjẹ Balogun. directed by méjìlẹ̀ sáyidé starring victoria kọ́láwọlé abúbalagbe victoria Deboye. ọ̀túnbọ̀mọ ajíbìkẹ́ ìdòwúlàwà àyànlá odùbẹ̀là ọ̀pọ̀ ọ̀kọ́lá abíọ́lá ọ̀làlùwájú odúpẹ́ ọmọ sàlàwù diva gold jeremiah heritage tóyọ̀sí akínpẹ̀lú ìdòwú ọ̀làdẹ́púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta pàkọ́lé àkọlé ẹ̀ ní ikú subtitled in English ó ti jáde báyìí from the stable of Olasco Films Nigeria Limited adéolú ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹyẹ ẹ tún kó ojú lọ́nà sinimá ńlá méjì yìí o tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ Ṣadé Bólì àtẹlẹ́ ìta àkọlé ẹ̀ ní ibùsọ̀ ikú làkọlé ilé yìí action packed movie ní suspense inú ẹ̀ ga yàtà thriller ni ó sensational yàtọ̀ Olasco gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídùn ló ń olóyún ó eh, six weeks òun wà ní dídì like I don't get no for real oyún tí o ti yọ like oyún tí o mọ̀ bí o tẹ̀ ti dúró àbí kò ti dúró. ah, ah. ah God ṣé oyún táwọn ẹranko máa ń ní tó asẹ́mìlẹ́mà tuntun yìí bò sọ gbogbologbo bò fa wòlé alára pàwòdìbò sí àwọn òkè ìjẹun pàtí òrò bọ̀gún aláyà bí ọ̀bẹ ìbò agbọ́nmi ló ń wọlé ẹja pàjùbà ló ń balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tí ń là ní fi ń ṣẹ́gun ògún lòtò bàbá jẹun gbẹ̀ngbẹ̀ng lẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng làátì ìbò sọ ogun èmi ni mo ní nǹkan mi ogun burúkú báwèrè ń wo báwèrè lọ́jà bá ń omi ń parada ń bẹ̀ jẹ́ ìtàkùrú gan ó di pàdé ń pàdé níbùsọ̀ ẹsẹ̀ ògbèjì níbi tí wọ́n ti ń fojú oníjú tẹ́wàá ojú ń bàjẹ́ ìbùsọ̀ mọ́. mo lè rántí pé mo ṣáájú wọn márè. ẹ wo ní lọ́kì oríta kò ẹnu. irú bẹ́ẹ̀ ṣe máa ń kanra yín bí àgbò kẹ́ tó sọ pé ẹ̀ ń ṣọlọ́mọ yẹn ẹ lè máa kanra yín bẹ́ẹ̀ mọ́ tóbìnrin bá ti lóyún. jákì yẹn gan gbogbo ara obìnrin kọ́ ló gbà o àwọn obìnrin kan wà lára líle ni wọ́n kọjá kí wọ́n dọ̀tún la mẹ́wàá wọ́n bá lóyún kò ní jábọ́. Ah, mọ́mí ẹ jẹ́rìí àgbo di ẹ̀jẹ̀ àbí ẹ̀jẹ̀ gangan ni wọ́n gbé fún ẹ mu. ibùsọ̀ action packed movie ni alágbàkúndùn movie suspense ẹ̀ yí bọ́bọ́ written and produced by ariola odubela directed by muideen ẹ̀sáyidé starring ariola odubela Akimogara, ogara lọ́lá ìdíjẹ́ victoria kọ́nàmọ́lé túndé ọláyẹsù victoria adébóyè abiodun ọlárẹ̀wájú diva gold ọpẹ́ òkúnọlá ìdòwúlàwà jeremiah heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní sọ àtàtì méjì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ sade poli àti ṣoṣo méjì ibùsọ̀ lélẹ́yìí o it's a blockbuster ọ̀làsco gbogbo egi tẹ́lẹ̀ gbèdé bá fọwọ́ bá ṣèdúró ń dún. dis everything go dey be shey na like this. everything go dey be na wetin cause am kí ló fà gbọ́ mi sómi ò tó bẹ́nìkan ò jẹ́wúrẹ́ ó yẹ kẹ́nìkan jagun tán mo ní bẹ́nìkan jẹ́wúrẹ́ ó yẹ kẹ́nìkan jagun tán ah, kí ló fà gbọ́ mi sí omi ò tó yeye yeye ayé yìí ò lè ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe pàtàkì ẹ fara yín mọ́ra o kẹsẹ̀ra yín lóṣooṣù ọ̀wọ̀ ìjà ọ̀dọ́là orúkọ ní sọ́ni. Mrs. Worth kí ló dé kí ló ń jó yín lọ́wọ́.